ànábi níbẹ̀ yẹn bá lágbára gbogbo bó tilẹ̀ kọ́ lágbára àwẹ̀ káwé ọ̀rọ̀ ọlọ́run tó ànábi ní kọ́ má dùn tí ànábi dàwúdà alayhi salamu sí lọ. sum yawman wa aftur yawman kéèyàn gbá àwẹ̀ ńjọ́ kan kọjẹun ńjọ́ kan ọgbà àwẹ̀ ńjọ́ kan kọjẹun ńjọ́ kan ànábi wa muhammad sallallahu alayhi wa sallam ànábi láwẹ̀ ànábi ọlọ́run dàwúdà alayhi salatu wa salam òun bẹ́ẹ̀ bá lóun lágbára àwẹ̀ mo lè gba àwẹ̀ àwẹ̀ nímílà kò gbọ́dọ̀ tayọ irú ta nẹ́bí dàwùdù yìí gẹ́gẹ́ bí àṣẹ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. abdullahi bin amr ibn al-aas nínú àwọn àgbà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó tún jẹ́ ọmọ àgbà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam abdullahi ibn amri ibn al-aas àti abdullahi àti bàbá rẹ̀ amru ibn al-aas sọ̀hábì anabi làwọn méjèèjì sallallahu alayhi wa sallam àmọ́ gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọlọ́run fa àwọn méjèèjì yọ àti bàbá àtọmọ bá a ti pè wọ́n pé nínú àwọn àgbà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam yìí wọ́n jáde látara ọ̀kan nínú àwọn àgbà ọ̀tá ọlọ́run alaasubinwaali àwọn alaasubinwaali àwọn tí wọ́n yàn yàn jẹ pé wọ́n rajà wọn ò ní sanwó ń gbòòrò mẹ́ka bọ́bá wa sìn wọ́n lọ́wọ́ wọn ní ebi muhammed sọ fún yín báàlìkì amakan bẹ ọba àbíjọ́ náà wà gbà àwọn ló bí amúrú bẹ́ẹ̀ ní laas amúrú bẹ́ẹ̀ ní laas ló bí abdullahi bẹ́ẹ̀ amúrí bẹ́ẹ̀ ní laas abdullahi bá a bá gbọ́ tí wọ́n ń dákọ̀ àlàbàdìlẹ̀ tó lárúbàá àwọn abdullahi abdullahi abdullahi tó lóko là ń pè ní kíni àlà àbádìlà àwọn tí wọ́n jẹ́ abdullahi tó lóko tó lóko nínú àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan pàtàkì ní abdullahi ibn amri ibn al-aas abdullahi ibn amri ibn al-aas ọ̀rọ̀ nípa abdullahi ibn amri ibn al-aas pọ̀ ara àròyìn dáadáa ti ń bẹ fún un ni pé òun là kọ́kọ́ ká máa kọ hadith anabi kalẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́yìn tá a bá ha lórí kálẹ́kùn kan kíkọ kalẹ̀ ká máa kọ hadith anabi abdullahi ibn amr ibn al-asim náà àwọn tọkọ sínú radiyallahu ta'ala anhu ardahu ah, abdullahi ibn amr ibn al-asim yóò máa jọ wá lójú pé alóhùn àti bàbá rẹ̀ sọ̀hábì anabi ni wọ́n bẹ́ẹ̀ amr ibn al-asim tó sì jẹ́ bàbá rẹ̀ ilé ìsàgbàlagbà ìwọ̀n bẹ̀ nù tàn pé gbogbo ntí amúròbó ni là á sì fi ju abdullahi ọmọ rẹ̀ lọ kó tó kún ọdún èyí ń tọ́ka sí pé mínísítà tó àmínkùn mọ̀lbá àtàfàlì ẹ̀tẹ̀zẹ̀wọ̀jì bẹ́ẹ̀ yẹn bá ti rí pòun tó ipò ẹni tó tó yàwó ní kò sí nù ebú kò sí nù irú wọlé yìí kéèyàn ó tètè fẹ́ yàwó bọ́bá tó yàwó ní gbogbo ń ti ń bẹ láàrin amúr bin al-aas àtọmọ rẹ abdullahi bin amúr bin al-aas kò tó gun ọdún òun ní fi lẹ́bi máa rí ẹ bẹ́ẹ̀ ní máa yàtọ̀ láàrin abdullahi bin amúr bin al-aas àti bàbá rẹ amúr bin al-aas abdullahi fẹ́ẹ́ gbajúmọ̀ ju bàbá rẹ lọ nípa ká gba àbíyèdè wa nípa muhammad sallallahu alayhi wa lára ẹ̀kọ́ tí a tún kọ́ pàtàkì jùlọ àwa tó lábẹ̀lẹ̀ ẹ̀lmẹ̀. Ah, abdullahi bin amur bin al-as níbi ilmu al-hadith wọ́n pè riwaya isnadu hadithi kan ní an amri ibn shu'aib an abihi an jaddihi an amr ibn shu'aib an abihi an jaddihi hadithi yẹ mẹ́rin tí wọ́n kọ́ bẹ́ẹ̀ pé hadithi yìí o amur ọmọ shu'aib lọ́gbà wa ọgbà wa látọ̀dọ̀ bàbá rẹ̀ ọgbà wa látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ìrújú wa wà ń bẹ̀ pé amúrò bó ń sọ ayé an àbíyì ẹ̀rí pé yóò yanjú ayé an sọ ayé bò nù amúrò bó bí bàtà bá ní an abdullahi bin abbasin an àbíyì ìtumọ̀ yẹn ni pé bàbá rẹ̀ abbasu ni ó ní àbíyì náà bàbá ní abdullahi amúrò ibn sọ ayé an àbíyì ayé an sọ ayé àmọ́ngbọ́ tó wá fi kún tó wá ní àǹjáde bí ti máa wá ń bi ìsìláàmù yẹn lọ àdéhìí tó pọ̀ ní amr ibn shuaib an abihi àǹjáde jadihi baba baba rẹ̀ gbọ̀míru huna jadu amr am jadu shuaib an amr ibn shuaib an abihi látọ̀dọ̀ baba baba rẹ̀ baba baba ta ni bàbá bàbá amúrì tó wà lákọ̀ọ́kọ́ ìsìnàdù hadithi àbí bàbá bàbá ṣùáìbù tí ń ṣe bàbá rẹ̀ látàrí eléyìí lọ́fà tọ́pọ̀lọpọ̀ nínú àwọn onímọ̀ fi ń pé bẹ́ẹ̀ bá rí ìsìnàdù tó bá jẹ́ amúrù ibn ṣùáìbù an àbíyí àjàdìyí wọn ní ìsìnàdù náà gẹ́yìrú mọ̀tàsílẹ̀ gẹ́yìrú mọ̀tàsílẹ̀ wọn ní nǹkan ti nǹkan yọ ń bẹ́ẹ̀ àmọ́ al-muhaqqiqun nínú àwọn onímọ̀ hadithi àwọn wá wádìí ìjìnlẹ̀ wọ́n fi rinlẹ̀ pé anjadi ti ń bẹ́ẹ̀ ni kìí ṣe jáde amúri o wa innama jaddu Shu'ayb wa huwa abdullahi ibn amri ibn al-As fal-isnadu muttasilun fal-isnadu muttasilun torí pé tí isnadu tó báyìí pé anjadi yìí jaddu amúri ni jaddu amúlé òní gbàdíìdì wà lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam huwa mina tabi'in ọba anabi láyé àmọ́ ẹ̀ńdà tahqiq ọwọ́ àfihàn pé ọkàn jọ bẹ́ẹ̀ ni an amri ibn shu'aib an abihi an jaddihi ay jaddi shu'aib wa huwa abdullahi ibn amri. ابن العاص الصحابي ابن الصحابي رضي الله تعالى عنهما بإسناد باري باي نعلوم الحديث أما كان إسناد متصل أما بابا tàbí ni wọn sọ pé àná nàbí yìí sọlọ lọ́wọ́ àníyí wọ́sálàmà à nǹkan kan ti ṣe kí ni nǹkan kan ti mí sí bẹ́ẹ̀ ara ṣe ńlá ńlá táwọn afá aládé ti ṣe mọ́ o torípé lomi ò ní ma gbogbo eléyìí fún wọn àwọn ni wọn ò jẹ́ ọ́ dàrú wọn ò jẹ́ sẹ́ ọ́ dàrú láfi máa kó hadithu yìí munqati'u ni hadithu yìí muttasilu ni hadithu yìí maqtu'u ni yàtọ̀ ń bẹ láàrin munqati'u wa maqtu'u ìyá hadithu yìí mawqufu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wà rẹ lómi ọmọ wa pé wọn là nẹbi ọsọ a kéèyàn pé gbogbo ọ̀rọ̀ tí wọn náà sọ láyé gbogbo ẹ náà lórí bẹ́ẹ̀ lamọ yín wí báyìí sẹ wọn ti ló wí náà ó wí náà nù ọba yìí àwọn onímọ̀ àwọn afá aládìsí akọlọ̀ mọ̀nyìn fún wọn ọlọ́kọ̀ san wọn lẹ́sẹ̀ dáadáa òun là gbanú àwọn afá aládìsí fi ní alimami abdullahi ibn mubarak rahimahullahu ta'ala qol al-isnadu min ad-din falawla al-isnad laqala man sha'a ma sha'a al-isnadu min ad-din falawla al-isnadu laqala man sha'a ma sha'a bí ọba ṣe ń torí ìsìnàdù bá bi ẹni ọba ló ń gbà ní ìdíwá pé ta ń fún ọ ibo ni wọn náà ti gbọ sẹni ọlọgbọ yìí bá nàbì láyé ebi ní mubarak ní kí ọba sí wí eléyìí ni kó wá ní ọba máa wí ntọ́fẹ́ tí ó sì máa pa nàbì wí sọlọ́lọ́hu àríyí ọ̀sẹ̀lẹ̀ nígbà tó lọ́n ti wá ní káwọn onímọ̀ gbé ìmọ̀ yìí kalẹ̀ olómọ̀ hadith olómọ̀ rìjáàlì dẹ́rọ́sàkùl àsàní eléyìí ló jẹ́ ọ̀hàn pé a ah, ànábi wí báyìí ó wí lóòótọ́ ni wọ́n là ànábi wí báyìí kò wí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a máa gbọ́ lónìí tàbí ànábi wí báyìí tá ànábi ó sì wí bẹ́ẹ̀ ànábi ti wá sàsọ́lẹ̀ o bí ṣètò ọ̀nà bá lóyàn nítorí kọ́fẹ́ bàṣírí nǹkan kan àbí kọ́fẹ́ kí ọ̀rọ̀kùn ó tú tí wọ́n ń pa ànábi wí tóun náà máa pa ànábi òwí ànábi ni máa ń kádàbà falyatabawa maq'adahu minan nar wàláyé bí a bá gbọ́ àdéhìí yìí nìkan ọ yẹ kẹwọ́ ọlọ́wọ́ bá yẹn kó tó máa yanu bá nàbí ní báyìí àfikọ́ bá dá lójú ànábi lẹ́yìn ọba ní mo wí nǹkan kan tí mo wí falyatabawa maq'adahu minan nar ọ̀rọ̀ yóò wọ náà kò sí dáhùn tó mẹ́fẹ́ ànábi lẹ́nu tó kù fún ni pé kó fún rẹ̀ mú ìjókòó bá wù nù náà falyatabawa maq'adahu minan nar kọlọn ba kọ da kun kọ sọ an bẹ amr bin abdullahi bin amr bin al-as radiyallahu anhu wa an abihi kọlọn kọ ba wa kẹ àwọn méjèèjì kó sàlẹ kun yọnu rẹ̀ fún wa àti gbogbo àwọn sọhábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam qala qala rasulullahi sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀dì sí ọlọ́run kíkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá a sọ báyìí pé. إن أحب الصيام إلى الله صيام داود عليه السلام bẹ́ẹ̀ bá fẹ́ ló ń gbàwé tàtàwá kan èyí tó dáa jù tọ́lọ̀ ń fẹ́ràn jù tí ò ní tàṣejù ọ̀wọ́ صيام داود عليه السلام gbàwé ńjọ́ kan òsínú ńjọ́ kan jẹun ńjọ́ kan ọgbà àwẹ̀ ńjọ́ kan anábì ló pin mọ́ lágbára àwẹ̀ mọ́ lára àwẹ̀ mọ́ lé gbà àwẹ̀ anábì náà gbọ́dọ̀ gbà wọn sallallahu alayhi wa sallam àmọ́ àmọ́ gbàwẹ̀ lọ gbáà àní jẹun mọ́ gbogbo ọ̀sán gbogbo ọjọ́ ayé àmọ́ fi gbàwẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ báwẹ̀ tọ́ lọ́run àtúntà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló fẹ́ gbà ọlọ́run ló wọ̀ faramọ́ torí ntá nẹ́bí ọba faramọ́ ọlọ́run ló faramọ́ ànábì níbi yẹn bá fẹ́ gbàwẹ̀ tó wù ọlọ́run jù pé mo fẹ́ gbàwẹ̀ tó pọ̀ jù láyé ọ̀gbọ̀rọ̀ tá a yọ àwẹ̀ àwẹ̀ ànábì Dawud alayhi salam bóòlù àwẹ̀ ànábì Dawud bọ́ bá gbàwẹ̀ ńjọ́ kan àjẹunjọ kan yóò tún gbàǹjọ kan yóò jẹunjọ kan. wà á habba sọláàtì ilallah sọláàtù dàwúdà àlejò sẹlẹm anabi dàwúdà àlejò sọláàtù sẹlẹm ọfọ àpẹẹrẹ lélẹ̀ àpẹẹrẹ rere níbi àwẹ̀ níbi ìrun ẹ máa wo mizanu islam òṣùwọ̀n tọlọ́n òṣùwọ̀n ti islam tó ikọ́ yàtọ̀ fojú táwọn máa fi wo nǹkan gbà míì ọmọ èèyàn bó bá gbé la ká ìlà máa fi wọ̀n àpẹ ni ọba fi gbogbo ọjọ́ ayé gbàwẹ̀ ọgbọ́dọ̀ nílá adájẹ ni tí ń jẹun dọ́kan tí ń gbàwẹ̀ dọ́kan lọ ọlọ́run ló wọ̀n wọn tó ń bẹ́ẹ̀. làákàyè tí wọ́n máa sọ pé àpẹlẹ́ yìí tí ò jẹun rárá yìí gbogbo ọjọ́ ayé rẹ̀ àwẹ̀ lé gbà ọlọ́run ní kọ́ jẹun dọ́kan ni kó tún á gbàwẹ̀ dọ́kan kó tún jẹ dọ́kan kó gbàwẹ̀ dọ́kan mo ti fẹ́ mi. ẹ wo tìrún náà ọlọ́run ló wọ̀n gbà kéèyàn ó kóhun ò ní láyé pé ah, àwọ̀ ti sùnmọ́ ogún ọdún nìyí bílẹ̀ bá ti ṣúbà yà bẹ̀rẹ̀ náà fílànà tó tún dàárọ̀ ọlọ́run ló ń wọ bẹ́ẹ̀ anabu muhammad sallallahu alaihi wa sallam níbi àdìdì mi àwọn kan wálé anabi wọn wá béèrè bẹ́ẹ̀ dákun ló náà fílànà mẹ́rin ló anabi máa yàn irúgbó ni máa ṣe àwọn ìyàwó anabi ṣàlàyé fún wọn ṣé ó ti tán ẹnu anabi máa kírun ẹnìkan ní a ah, kò lè má rí bẹ́ẹ̀ o laqad ghufira lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhar ẹ máa wo ṣètọ́nà sọfúnra wa ń bí rí pé ṣètọ́nì láwọn wáhìí kan tí máa ju sọmi èèyàn téèyàn ó rò pé nǹkan dáadáa ni ẹni náà ní ti ń sáré dáre ló ń gbà kò rí bẹ́ẹ̀ ṣe máa pé gbogbo ẹ̀ṣẹ̀ tá nàbí iṣẹ́ àtèyí tó ti lọ àtèyí tí ń bọ̀ ọ̀rọ̀ ti dárí jẹ̀ ní òjò òun ó lè máa fi gbogbo òru kírun ẹ wá yìí ṣe tán ni o irú ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ lónìí wọn ò wí fún un pé báyìí là nẹ́bí ṣe àná ẹ má yà wà wá gbà nẹ́bí bọ́ báyìí lànà sàábé máa ṣe ẹ máa fi ayé bí àwọn sàábé bẹ́ẹ̀ bá máa kó wọn fẹ́ ṣe fún lọ́wọ́ wọn ṣe tànẹ́bù muhammed sọlọ sọlọ àfi kó dóńbi tọ́lọ̀ wà tànẹ́bù gbé ká ẹ wà pẹ́ẹ́rẹ́ ẹnìkan jẹun ńjọ́ kan ń sinú ńjọ́ kan ọlọ́run ló lù ú ọtẹ̀ ńlọ́rùn gbẹni tí ń ké bí parẹ́ gbogbo ayé lọ ẹnìkan ń sùn gbà kan ń kírun gbà kan ọlọ́run ló ń fẹ́ bẹ́ẹ̀ gbẹ̀ni tí ó sùn rárá lọ àṣé mẹ̀zánù tọlọ́nù òṣùwọ̀n tọlọ́nù àfi kéèyàn ó béèrè pé bó ló ti fẹ́ ọlọ́run kọjá pé bó ti wù mí ní í ṣe òsì gbọ́dọ̀ má gbà ọlọ́run yìí sọba bẹ́ẹ̀ nípa báyìí bó ti rí ń bí ọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ náà ló rí ń bí ọ̀rọ̀ ọ̀run anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi nígbà yẹn bá lálàáfíà tó lágbára àti máa yẹn náà fìlà lóru náà òpin iná fílà òru ànábì ní gbọgbọdọ ju ànábì dàwúdà lọ ọ wa gbọdọ má máa fi gbogbo ọjọ alẹ ayé rẹ sùn pé iná fílà lọ máa fi yan islam ọkọ wa bẹẹ bóòlù ànábì dàwúdà máa yan iná fílà ànábì sallallahu alayhi wa sallam ànábì ní káàná yanáàmú nísfà lẹyìn wàyàkúmú fúlùfà wàyànáàmú sùlùsà wàkáàná yasúmù yawman wàyófìtìrù yawman sallallahu alayhi wa sallam anabi nígbà anabi dáwúdà gbilẹ̀ bá sú yọ wá pín òru sí méjì ìtumọ̀ ìpín òru sí méjì òru nù sẹ̀ríà islam ó bẹ̀rẹ̀ láti gbà wo láti gbà wọn bá ti pè magiribi ìgbà wọn lòru ti wá bẹ̀rẹ̀ nínú sẹ̀ríà islam bẹ́ẹ̀ bá fẹ́ pín òru sí méjì kò tún máa pa máa wá wá aago méjìlá ní aago méjìlá lòru pín méjì àá èyí òun dé bá islam ni kò sì lè wá gbanti islam gbé kalẹ̀ torí ohun tí islamu gbé kalẹ̀ ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn ò sì lè yí padà torí báwọn kan gbé nǹkan kan dé èyí tí ọba ní bẹ́sìn jẹ́ tí ó tún ẹ̀sìn ṣe marhaba àmọ́ èyí tí ọba yí ẹ̀sìn padà á gbọ́dọ̀ tẹ̀ ẹ̀sìn lórí ba fún nǹkan kan tẹ́nìkan gbédé kọ́ra bọ́jẹ́ mùsùlùmí náà ló gbédé nípa báyìí n ti ń jẹ́ òórùn nu sẹ̀ríà ìsìláàmù tó sì láwọn àdájọ́ sẹ̀ríà tọrọ̀ mọ́ làwọn gbọ́dọ̀ fi sí òun ní pé magrebi ní kíni òun lòun ti bẹ̀rẹ̀ nínú sẹ̀ríà islam ara àdájọ́ tọrọ máa ká yan òní bí yẹn bá bímọ lónìí òní yìí ni yóò mọ àhàdì ọjọ́ sunday bóbìnrin bá bímọ lẹ́nu ìgbà tí magrebi kù yìí ọjọ́ sunday náà ló bímọ àmọ́ bó bá bímọ ní ìṣẹ́jú kan lẹ́yìn tí wọ́n pe ìrún magrebi nínú mizanu ti sẹ̀ríà là wí o àsọ̀fẹ́ nù o àsìsọ pé àṣà tiwa nìyí bẹ́ẹ̀ bá béèrè kí lọ́lọ́run wí kí lànàbí wí mizanu ti sẹ̀ríà bóbìnrin bá bímọ lónìí táwa ń pè sunday lẹ́yìn magribi sẹ̀ríà ọkà àpọ̀mọ kínni ọmọ ẹ̀dọ̀ monday ìjọ òru inú sẹ̀ríà islam bẹ̀rẹ̀ láti kínni láti magribi nínú sẹ̀ríà islam kún mọ́ òru ní sí ṣáájú ọ̀sán òun lẹ́ẹ̀fi máa gbọ́ tí wí oríṣiríṣi àdéhìí ni ọmọ pẹ́lẹ́ ilátò jùmọ̀ òru jùmọ̀ laylatul khamis òru khamisi ọmọ ẹ̀ làlàrúbá nípa báyìí anabi eh, muhammad sallallahu alaihi wa sallam anabi la anabi dawuda gbóòrù bá ti dé inú ní pé magrebi bá ti dé yọ wá pín òru rẹ̀ sí méjì wàyàlẹ́mù nísfàwù ìdájọ́ òru la anabi dawuda òbí sùn aleyhi salatu wa salam ìdájọ́ òru bàbá yìí pé wákàtí mẹ́wàá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wákàtí márùn-ún ló bí bọ́ba yìí pé òru máa kúrú ń gbà míì torí kìí ṣe iye aago kan náà lòru máa ní á lóru wákàtí mẹ́jọ ń gbà míì á ní mẹ́wàá nígbà míì wọ́n máa ní tó wákàtí méjìlá ń gbà míì bọ́ba tún ṣe ọ̀sán náà ó tún gùn bẹ́ẹ̀ ní kúkúrú káàna yàrá mú nísìkò àyìnlẹ̀ yìí ìdájọ́ òru anábìdá ó lọ fi sùn. wọ̀nyẹ kú mu fólùfà á máa wá retí pé ṣé gbogbo ìdájọ́ yòókù ni ó tún fi kírun kò bẹ́ẹ̀ yẹ kú mu fólùfà ẹ̀rí ìdajì tó tún wá kù nínú anabi dawuda wà dá sí mẹ́ta yọ wà kírun ní dakan péré nínú kíni inú da mẹ́ta òru wàyànà musudu sahu bá anabi dawuda bá tún kírun fún da mẹ́ta gbogbo òru tán wàyànà musudu sahu ẹnu dakan nù da mẹ́fà bá bá kakulé jẹ yókù dakan nù da mẹ́fà kásù bẹ́ẹ̀ tó anabi dawuda tó sùn fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam níbẹ̀ yẹn bá fẹ́ bọ́ba fẹ́ máa yẹn náà fila ìtumọ̀ ntá anabi ń wí ni pé a ní sùnmọ́ látàárọ̀ aláti alẹ́ dàárọ̀ kò sí nínú ẹ̀sìn tá anabi gbé wa o sallallahu alaihi wa sallam ọwọ́ àná hadithi ní anabi nífa inna li ahlika alayka haqqa ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ àwọn ọmọ rẹ lẹ́tọ̀ọ́ wàlínàfisíkà aléka hakọ̀ ara tiẹ̀ e gan náà lẹ́tọ̀ọ̀tọ̀ gbọ́dọ̀ fún un gbogbo ẹni sariya islam fààyè rẹ̀ kalẹ̀ islam kọ́ ni pé àwọ̀ wà nǹkan kan láyé mọ́ ìrún nìkan láàmú kí ah, ọlọ́run ọba ò ṣe islam bẹ́ẹ̀ ó sì ti yé wa nínú ta kà í pé kìí ṣe bí yẹn bá ṣe wàhálà rẹ̀ ni ládàá fi máa kìí ṣe bí yẹn bá ṣe wàhálà rẹ̀ ni ládàá fi máa nínú islam àmọ́ bí yẹn bá ṣe ṣe tọ́ bá ìlànà ọlọ́run àti ìlànà ìwà muhammed sallallahu alayhi wa sallam wàkàlà yasumu yawman wa yuftiru yawman anabi dawuda máa gba àwọn ẹjọ́ kan a sì máa jẹun ní ọjọ́ kan láyé ayé àwọn sọ̀hábì anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábì ní àṣà kan bí wọ́n bá pàdé ara wọn láwọn méjì láwọn mẹ́ta wọn a máa dára wọn jọ pé pé ejìlísì dínà nọ́ọ̀mẹ̀nsáà jájòkó kásọ̀rọ̀ ìmánì ní wákàtí kan wọn wàá jòkó gbogbo tí wọn máa sọ nípa àbẹ̀rù ọlọ́run nípa bóòlù àti ìsìn lọ́run nbẹ nù àkọọ́lẹ̀ pé méjì nù àwọn sọ̀hábì anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam wọn wá ń bira wọn jọ kan pé wákàtí mélòó ni wọn máa fi sùn lálẹ́ wákàtí mélòó ni wọn máa fi yan nàfìlà ọ̀kan nù wọn wá sọ tiẹ̀ wọn wá rí i pé a ṣé èyí tí wọ́n sì lóun lò yìí kò kéré púpọ̀ àwọn ní kò kéré àwọn ní kí ló dé ó nílé anani àtàsíwò fi kọ́wọ́mẹ́tì mẹ́fìlẹ̀ ti sáábì fi náwọ́mẹ́tì. ó ní torí pé bí n ti ń lérò kọ́lọ́hún fún mi ládàá bí ìgbà tí n dìde kírun bẹ́ẹ̀ náà ní retí ládàá lọ́dọ̀ ọlọ́run kọ́dà ńgbà tí mo sùn torí mo sùn kí n lè bá a lálàáfíà kára mi ó lé kí n fi ráyè sí lọ́nà òun làwọn afáàfin máa sọ pé iṣẹ́ tá a níyàn máa ṣe nínú sẹ̀ríà Islam iṣẹ́ méjì ni àníyàn là máa fi má yàtọ̀ láàrin àláàdá àti kíni àti ìbáàdá ẹ̀rọ lómi yọ máa ṣe nǹkan míì ẹ̀yọ́ máa wò ó pé iṣẹ́ tọ́lọ́hún ni àmọ́kọ̀dá níyàn tọ́lọ́hún sí àláàdá ni ara ṣẹ́ ti kíni ara ṣẹ́ ti àníyàn máa ṣe nù sẹ́nu wà níyàtò bákan náà àníyàn yìí náà ní máa wá gbéṣẹ́ kú mí nà láàdá ìlà àlẹ́ ìbáàdá àwọn nǹkan míì sì ń bẹ tó yẹ pé nípìnlẹ̀ kìí ṣe bá dà rárá kéèyàn ó sùn nísìnyí ṣe bá dà kéèyàn ó jẹun kìí ṣe bá dà minal mubahat nínú tọ́lọ̀ ń yọ̀ǹda fún wa ni àmọ́ bí yẹn bá lánìyàn pé a lè ń bá jẹun yìí yóò jẹun ráyè sin lọ́n a ẹ ń sùn díẹ̀ kí n fi ráyè tì láwà tí n bá jí a ẹ kí n sinmi díẹ̀ kí n fi ráyè yẹn náà fi là bẹ́ẹ̀ yẹn bá mẹtìlá ti sáàbì bí nàwùmẹtì kọ́dà arú ọ̀run bẹ́ẹ̀ èèyàn lè gba aládá mbẹ́ gbogbo eléyìí fi ń yé wa pé àṣẹ mawazinu islam òṣùwọ̀n ti islam ti máa bí wọn nǹkan ọ yàtọ̀ sí ti làákà ìtì wa lè lọ ọbẹ̀ ńgbà míì àfi ká wá ju làákà ìtì yẹn lẹ̀ ká tẹ̀lé kí lọ́lọ́run wí kí làwọn ọmọ muhammed sallallahu alayhi wa sallam wí aṣáájú wa aliyu bin abi tọ́lib rọ́bì allahu anhu ọkọ̀ alẹ́ kan ńláńlá kan lójú ọ̀nà yìí tó yẹ ká máa rántí. Ali ibn Abi Talib ni law kana ad-dinu bir-ra'yi lakana asfalul khuffi awla bil-mashi min a'la. Ali ibn Abi Talib ni jọ́ tóun ti mọ̀ pé ìsìláàmù ìṣẹ̀sìn làákàyè akàmọ̀ wa rori gbọ́ yẹ kó báyìí ìsìláàmù tọ́lọ́run àti tànẹ́bì kan. Ali yìí ni jọ́ tóun ti mọ̀ níjọ́ tànẹ́bì gbófin dé pé bẹ́yẹn bá wọ hófì ntí wọ́n máa fa awọ́ ṣe bíi sọ́ọ̀sì báyìí àbẹ́yẹn wọ sọ́ọ̀sì náà ìbẹ̀nu hadith mi náà. ara àrùn islam ni pé bọ́ọ̀ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ tọ́ sàlù alákò tó wọ̀ bọ́ọ̀ bá sàlù aládẹ́bí kọ́ fọ ẹsẹ̀ rẹ rárá fún mi lé ọwọ́ kọ́ wá fẹ́ pa á ní orí báyìí sunna nabi sallallahu alayhi wa sallam. ali ibùnà abitọ́lì bínú wa wò pé bọ́ba ìpínlẹ̀ akáyìlá máa fi tò ní àná ibi tá à ń dà délẹ̀ sọ́ọ̀sì tá à ń dà délẹ̀ bàbá tiẹ̀ fomi pa nǹkan gan ẹbí bẹ̀rù ló yẹ ká fomi pa ànábi wa lókè tí nǹkan kan ò yí ni òun lọ bá àmú kẹ́yìn ò fomi pa a àlíyìn ló ń gbà pé ọgbẹ́ rí ò pé islam làwùkánà dínú bẹ̀ ráàyè làkánà asfalu kófì awùlà bẹ̀ mọ́sí ní àlà ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìí tí aṣáájú wa ní àlíyìn ibn Abi Talib radiyallahu ta'ala anhu kọ́nà ọba kọ́ yọnu sí ti ọkọ wa. حديث إليك جلني عن أبي هريرة رضي الله عنه قال أوصاني خليلي رسول الله صلى الله عليه وسلم بثلاث صيام ثلاثة أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام حديث أبو هريرة رضي الله تعالى عنه أقبل ولا تدع النبوة محمد صلى الله عليه وسلم oríṣiríṣi ìdájọ́ tọ̀tọ̀ bíi mẹ́ta níbẹ̀ nù hadith yìí nìkan. abu hurairah radiyallahu anhu ó ní awsani khalili rasulillahi sallallahu alayhi wa sallam bithala ọ̀rẹ́ ayò mi ni òjíṣẹ́ ọlọ́run ọ̀rẹ́ mi pàtàkì anabu muhammad sallallahu alayhi wa sallam abu hurairah ní sọ bẹ́ẹ̀ o ọlọ́rẹ́ mi anabu muhammad sallallahu alayhi wa sallam ó sọ nǹkan mẹ́ta kan fún mi. أوصاني qalili رسول الله صلى الله عليه وسلم بثلاث، وفي رواية ولا أدعها حتى أموت. amut níbi ìwáyà mi àbúrò rà fi kún pé tóun ó sì fi kú lórí ayé lórí ilé ayé yìí nǹkan kan ò mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ lọ́wọ́ àwòsàn ni khalili bi thalathin kí làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà síyáàmì fàdáàtàtì àyàmì ní kúlì sàárì ọlára àsọlẹ̀ tá a nàbì sọ fún un òun Abu Huraira pé kóun máa lò ó Abu Huraira sì sọ léyìí fún wa káwa náà lè jàǹfààní ẹ̀ ọlà nàbì sàsọlẹ̀ fún mi pé máa gbààwẹ̀ ìjọ mẹ́ta ó kéré láàrin oṣù kọ̀ọ̀kan sallallahu alaihi wasallam òun ni ó gbajúmọ̀ tá a máa gbọ́ tó ń pè ní kíni àyàmù àyàmù bíi àwọn funfun gbòò bóṣùpá bá ti lé tóṣù di ẹ̀kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún àwọn ọjọ́ yìí là ń pè ní kíni àyàmú àlùbíyí súnà nàbì sallallahu alayhi wa sallam kéèyàn máa gba ààwẹ̀ bọ́ bá fẹ́ gba ààwẹ̀ kò ní ládàá àwọn ààwẹ̀ nu tànàbí rẹkọmẹ́ndì fún rẹ sallallahu alayhi wa sallam léyìí tó gbé sinsinni láàánú pọ̀pọ̀lọpọ̀ àwọn ààwẹ̀ tànàbí rẹkọmẹ́ndì yìí àmọ́ lónìí àwọn ìta ṣẹ̀ṣẹ̀ máa wá bára wa jà pé ọlẹ́rìí kọ̀lẹ́rìí orinlẹ̀ orinlẹ̀ ọ̀dà ọ̀dà òun la wà múra kankankan sí bẹ́ẹ̀ làákàyọ̀ sọ fún yẹn pé ẹtì ẹ̀gbọ́ ọtí ẹ̀dá kọ̀dá ìdáwùlẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa jà yá àwọn kan tí ò tí ò sẹ́ni kankan tó pa ànábì òwì ẹ̀sọ̀ yóò fẹ́ mi ọ̀yẹ̀ kó làákàyọ̀ béèrè bẹ́ẹ̀ ẹ̀sọ̀ àwọn àwẹ̀ fẹ́ mi tẹ́nìkan sọ pé ànábì òwì rí ara wọn ni kíni àwẹ̀ ẹjọ́ mẹ́ta láàrin oṣù f ara wọn ni kéèyàn gbá àwọn ìjọ àtẹ̀ní yóò mọ̀lẹ̀ fúnẹ́yìn kọ́gbà yóò mọ̀lẹ̀ khamis àwọn àwẹ̀ yẹn. Abu Huraira radiyallahu anhu ọ̀là nàbì lọ sàsọ́ọ̀lọ̀ rẹ̀ fún un pé Abu Huraira mẹ́ta àwẹ̀ ìjọ mẹ́ta a ẹlòmíì lè wò pé àwẹ̀ ìjọ mẹ́ta bóun bá gba mẹ́ta ṣé kò nídìí kóun gba Monday kóun gba Alamisi kò dira wọn lọ́wọ́ o àmọ́ kéré yẹnyẹn ọ̀dà kí mùsùlùmí má jẹ́ káwọ́ ẹjọ́ mẹ́ta yìí láwọ̀ tàtà wá bọ́lọ̀ bá bọ̀ ní àlàáfíà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀yàn bá wà lè gbàgbé bẹ́ẹ̀ lọ ọmọ tó gba kàmíìsì ọgbà juma bẹ́ẹ̀yàn bá tún lágbàá jù bẹ́ẹ̀ lọ ànábì ní gbàjọ́ kan jẹun jọ kan gbàjọ́ kan ànábì kọ́ ní gbàwọ́ ẹjọ́ kan jẹun jọ méjì kótó kan gbàjọ́ kan jẹun jọ kan bẹ́ẹ̀yàn bá lóun lágbàá jù bẹ́ẹ̀ lọ gbàjọ́ kan ọ̀sẹ̀ kìíní ọ̀jẹ̀un ní ọjọ́ kankan wá gbọ́dọ̀ jù bá wọn lọ bí wọn bá fẹ́ gbá àwẹ̀ tọ́lọ́wọ́ àti tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. nǹkan kejì tábù Hurairah lánàbí sàsọ́lẹ̀ rẹ̀ fún un wọ́rọ́kà àtẹ́yí ad-duha kásì má gbàgbé min kulli shahrin oṣù ojú ọ̀run lànàbí wí o ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní oṣù ojú ọ̀run bóyá bá a bá tiẹ̀ dún ní mélé yìí ọmọ mùsùlùmí yóò jẹ́ a lè máa ma déètì oṣù ojú ọ̀run wa náà bẹ́ẹ̀ yẹn bá sáà tiẹ̀ mọ̀ pé òun sọ pé gbà kan ní oṣù bíi mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún yóò láǹfààní àti ẹ̀ ti máa mọ̀ pé iye báyìí lóṣù dà lónìí àkàsí àkíyèsí eléyìí ni oṣù dà nábì wí kìí ṣe oṣù january àbí february nkankan o oṣù ojú ọ̀run muharram safar rabi'ul awwal rabi'ul thani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run sì ṣe gbogbo wa náà bẹ́ẹ̀ bá wojú sánmà ń gbà ní ìtumọ̀ àyàmù bíìdì ni àwọn wọ̀nyí lọ́jọ́ tí òṣùpá máa mọ́lẹ́gbò nínú oṣù irú àwọn ọjọ́ yìí ọ̀dà púpọ̀ bí wọn bá lè máa gbà. wọ̀rọ̀ kan àtẹ́yí àdùhà kásì máa kírun tá à ń pè ní ìrun dùhà ìtumọ̀ ìrun dùhà ní ìrun tá à ń kí lásìkò dùhà ìrun táǹkì lásìkò gbà táǹpè ní àdúhà igbó la ń pè ní dùhà àbí kí ni wọ́n ń pè lẹ́ yorùbá ìyálẹ̀ta àsìkò ìyálẹ̀ta ìrun dùhà bẹ́yẹn bá fẹ́ kí ọ bẹ̀rẹ̀ láti bàbá kásùbà tán nísìnyí èèwọ̀ ni kéèyàn pé wọ́n dá mi ná fílà kan nígbà máa sálámà tán mo fẹ́ máa yàn tí ì bá ṣe kọ́ gbèsè rákàtẹ́yì àlùfáàjì àyè wà láti sàn yín nìkan àmọ́ bá a bá ti káṣù bá a tán ànábì là gbọdọ̀ yẹn náà fi là míì mọ́ títí dìgbà wo títí dìgbà tó ń wọ́n fi yọ gbogbo eléyìí tá a bá wò alhamdulilayi ọ̀pọ̀lọpọ̀ kàlẹ́ndà ló ti wà nísìnyí kéé tó wákàtí kan àbí lu ó dìpẹ́ǹd lórí bóun bá ṣe ń yá ayò sí bọ̀tí rọ́ọ̀dọ̀ wa ń bí oòrùn yìí yọ uh, compared to bẹ́ẹ̀ bá débi irú maka irú madina òun tètè máa yọ ń bẹ́ẹ̀ ní kúkúrú èèyàn lè má èèyàn gbọ́dọ̀ kírun báyìí àṣùbà àbá ti sálámà gbogbo òlu téèyàn bá wà títí tóun ó fi ṣe kíni tóun ó fi yọ ìgbà tóun bá wá ń yọ lọ́wọ́ yìí ní èèyàn gbọ́dọ̀ kírun bíá mo ti rí tóun yọ kéèyàn wá dìde kọ́ máa kírun ànábì kọ̀ ànábì ni ẹ wà á fi ilẹ̀ tí ó fi ata tàrútàfẹ́ á kọ́ ìdá rọ́ọ̀mù bá ànábì ti sàpẹ́rẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tí ó fi dé tí ó fi lo òkè kọ́ ìdá rọ́ọ̀mù ní dèdè kí ni wọ́n gbọ́ rọ́ọ̀mù yorùbá ọrùn àbí ọkọ ok gbogbo eléyìí tá à ń wí yìí láàrin kóòrùn yọ àti kẹ́hìndòrò mò yìí gẹ́jú ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún lọ láwọn ọdún mi gbogbo eléyìí àwọn kàlẹ́ndà ọ̀rọ̀ eléyìí tó wà mi yìí alihamudulilayi time chapter gbogbo wọn ń kọ́ bẹ́ẹ̀ èèyàn lè wò ìgbò lásìkò tá à ní amákẹ́hùn ìgbò lọ bẹ́ẹ̀yàn bá ti wá dúró báyìí ó dúró òun fi yọ kò tó kírun ó ṣe sùúrù díẹ̀ òun yìí fi ṣe kí ni ó fi ga tó dèdè yìí tá nẹ́bi ní ọ̀gá láti gbà á ní a ti bẹ̀rẹ̀ àsìkò nẹ́fì láti bẹ̀rẹ̀ láti gbà á ní bẹ́ẹ̀yàn bá fẹ́ kí dùn ààrẹ ń gbà yẹn bísíńdà yọmọ wa lọ bẹ́ẹ̀ títí gbogbo yìí táwọn yìí bí aago méje àbọ̀ mẹ́jọ àbọ̀ mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá títí títí tí òòrùn ó fi kan àtàrí ìgbà táwọn àgbàlagbà máa bọ́ọ̀rùn ṣe ni òòrùn kan àtàrí yóò ní pé tóòrùn ò tí ì yẹ tí nǹkan ò tí ì máa ní ìbòjì gbogbo ọgbà yìí lèèyàn lè kí ni ló lè kí dùhà àmọ́ títí bí gbàwó ìgbà tóòrùn ó fi kàtà bọ́ọ̀rùn bá ti kàtà rí èèwọ̀ ni àìtún yẹn náà fi làmọ́ gbà nìyẹn a máa retí kí ni zawalu aṣàmùsì táyìlá ó fi wọlé gbogbo àwọn eléyìí ní bẹ́ẹ̀ nù hadithi ẹ̀kọ́ anagba muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú àsìkò duha ogun gẹ́gẹ́ bí mo ti wí láti gbà tó òun bá ti lo òkè nígbà tá ànábì ní adó dàní àti gbáàní mẹ́jọ ni mẹ́sàn-án mẹ́wàá òun lè ké duha rẹ̀ àmì èyí tí ó dáa jù gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ òun ni pé ìgbà tó òun bá ti yọ ti ń tààyàn la tòrọ àsìkò tí wọ́n pè duha gan ni àsìkò tí wọ́n pè ní duha gan ni ìgbà tó òun bá ti yọ ti ń segin ni tí ń ta èèyàn la ìgbàanì lọ dájú bí yẹn bá fẹ́ máa kí sọ̀lá gbogbo ha. ara àwọn ìdájọ́ tó wá rọ̀ mọ́ sọ̀lá gbogbo ha ni pé rákà mélòó la máa kí. ẹ wo hadithi táǹkà lónìí Abu Hurairah ní wàràkà àtẹ́yí àgbọ̀hà ìtumọ̀ ẹ̀ ní pé rákà mélòó rákà méjì bẹ́ẹ̀ yẹn bá ní rákà méjì ní duha tèmi tí mo fẹ́ kí àsọ̀nìtọ́ gbèsè kọ̀ láì hadith Abu Hurairah muttafaqun alayhi anabi yìí bẹ sallallahu alaihi wasallam lóbi yẹn bá ní raka méjì ló fẹ́ máa kí kò burú bẹ́ẹ̀ yẹn bá sì ní a mo ní táyì mo lásìkò mo lè kí ju méjì lọ ó lè kí mẹ́rin ẹ̀rí bẹ́ẹ̀ حديث تي معاذ العدوية رضي الله عنها عن عائشة رضي الله عنها قالت هل كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى قالت نعم يصليها أربع ركعات ويزيد ما يشاء حديث صحيح عائشة يلا رضي الله عنها جاب معاذ العدوية تبع حديثنا oni ìjà nàbí máa kí duha aisha ni a máa kí raka mẹ́rin isi máa fi lékun gbà mí àsìbìyàn bá fẹ́ kí duha ti raka mẹ́rin kò sí tó segin ni kò sí tó burú mẹ́. ẹ̀rí kẹta umma hani ní amul fathi lọ́dún tí wọ́n gbé tá nàbí wọ ìlú maka hadithu sahihu ni muttafaqun alayhi umma hani ti ń ṣe tani ọmọ ìyá ọmọ bàbá aliyu bin abi talib radiyallahu anhu umma hani òun lọ gba hadithu yìí wọn gbé òun gbé maka níjọ tá nàbí wọ ìlú maka ẹ ma bí umma hani ṣe jẹ́ sá nàbí ká gbà àrùn yẹn o bí àbúrò àbúrò àbí ọmọ ni ó máa ní jẹ́sà ànábì báàlì ti jẹ́ sí ànábì sallallahu alaihi wasallam bó la ní jẹ́sà ànábì ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì ni àní ló fi gbọ́dọ̀ ànábì ó máa ní umahani nígbà tí anabi wọ ìgboro maka òun jẹ́rìí pé anabi wá inú ilé ibi tó ń gbé nígboro maka anabi sì kírun raka mẹ́jọ ó máa rí tuntun pé wà ká nà duha ni níjọ àsìkò tá nàbì sí kì í ọ̀sájú kò kíni àsìkò duha òun làwọn afáàfin kọ́ra bẹ́ẹ̀ bá ní raka mẹ́jọ lòun fẹ́ máa kí ni wà duha ní duha tòun kò sí tó láì kò sí tó burú mẹ́ àmọ́ kò sẹ́rí bá nàbì kí ju raka mẹ́jọ lọ ẹ̀yà lè kí méjì bí hadithu Abi Huraira yìí wà hadith Abi Darda hadith Abi Darda yìí náà wí bẹ́ẹ̀ hadith sallallahu alaihi wasallam يصبح على كل سلامة من ابن آدم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ عن كل ذلك rak'atani yusallihima fi duha hadithun sahih abu uh, abu darda ọlọgba hadith náà wà bẹ abu darda náà gba wa rọbì ọlọgba ní kúkúrú ni pé èèyàn lè kí raka méjì bẹ́ẹ̀yàn bá fẹ́ ó lè kí mẹ́rin bẹ́ẹ̀yàn bá fẹ́ ó lè kí mẹ́jọ ó kù mélòó láàrin àwọn nọ́mbà sí i ó àwọn onímọ̀ ní lórí ti aisha wípé wọ̀nyẹ̀ sí idú máa yẹ̀ṣà ànábì máa kí mẹ́rin èsì máa jẹ́ olékun gbà mí wọ́n ní kọ́dà bẹ́ẹ̀ yẹn bá fi méjì náà kàn ọbọ̀ sábẹ̀ wọ̀nyẹ̀ sí idú máa yẹ̀ṣà tó mẹ́rin ní pé bẹ́ẹ̀ yẹn bá kí méjì ó kí mẹ́rin ó kí mẹ́fà ó kí mẹ́jọ àmọ́ kò sákọọ́lẹ̀ pa ànábì kí dùhà tó ju mẹ́jọ lọ kò sì kí dùhà tó kéré sí méjì èyí kí rákà kan dùhà ó lè kí méjì mẹ́rin mẹ́fà àbí mẹ́jọ láwọn àsìkò tí a ṣàlàyé fúnra wa yìí ọ̀rọ̀ duha ọjọ́ ti lọ but ó ṣe ní láàánú pé nínú àwọn wáhíù ṣètọ́ nìkan tí ọ wọ àárín àwa mùsùlùmí agbọ́pọ̀ àwọn kan ní kọ́dà duha yìí kẹ́yìn ọmọ kìgan bíjà ó ṣe ní láàánú púpọ̀ torí pé ní téèyàn bá mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ fíbọ̀ lónìí wọ́n ń pe arákùnrin kan ní ali albayabu aliyu albayabu òun ló ṣe tíra kan tó pè ní asọ́rọ́tù mustaqim ilá mustahiqi atakdim ali albayabu òun ló ní bídíà ní ká kírun duha àti e, ẹlòmíín náà àwọn arọ́fíbọ̀ náà ń pè ní muhammad bakr al-majlisi muhammad bakr al-majlisi níbi jẹ́ra tiẹ̀ tó pè ní biharu al-anwar biharu al-anwar ní mujalladu ẹgbẹ́ mujalladu kelo volume eighty three na jẹ́ra yìí pọ̀ débi pé ó lé ní hundred volumes jẹ́ra biharu al-anwar àmọ́ kò sóore ń bẹ̀ ibi tá a lọ nìyẹn kò sóore na bẹ̀ náà ọ̀rọ̀ wọn ní wọn ní kọ́ tíra tèmi mọ̀ká ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ńgbà tá a wà ní student biharul anwar al-majlis ara bẹ̀rẹ̀ lòun náà ti ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọmọ kí wọn bẹ̀ sọ̀tò ha níbi àná ẹgbẹ́ kí ló dé táwọn bíbí bẹ́ẹ̀ torí làwọn rí lákọọ́lẹ̀ pé muhawiya bin abi sufyan lọ́kọ́ kí gbogbo ńdọ́ bá sì ti lọ́ ń pa ẹni tí bá ti ṣe àlù tí ṣe fatima tí ṣe nǹkan kọ́dà abubakar yọ̀ọ́ máa ta ni lọ́dọ̀ ọ̀rù wọn nàfi ni kò sóore níbi kéèyàn máa kéwà àwọn tíra bá ní o káwa pe àkíyèsí ara wa níbi tá a dé yìí ọ̀pọ̀lọpọ̀ ntí a máa gbọ́ ọlọ́run bá kọ́ sànù wa pé nta wí inú tíra lọ́wọ́ wàláhi làbíyìn kì gbogbo tíra lọ́nà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ wọn ni wọ́n ní kọ́ biharul anwar ti muhammad bakar al-majlisi ó lé lọ́gọ́rùn-ún ọgọ́rùn-ún dalaji. sọ̀rọ̀tún mustaqim ti bayadi mu nínú àwọn tíra kan bẹ tí ẹ̀ka pè ní faslul khitab fi tahrifi kitabi rabbil arbab gbogbo àwọn tíra kìtíra lárúbáwá náà ló kọ́ kéèyàn wá pé nínú tíra láti rí gbogbo tí wọ́n fi lárúbáwá kọ́ òun lọ́nà àmà o òun ni ìmáàmù ṣáfì fi kìlọ̀ fún wa láti àyèmáyé ọdún sẹ́yìn ìmáàmù ṣáfì ní kullu al-ulumi siwa al-Qur'ani mashghalatun illa al-haditha wa illa al-fiqha fi ad-dini al-ilmu ma fihi qala haddathana wa ma siwa dhaka wiswasu shayatin ìmáàmù ṣáfì ní tó bá ti tayọ qala Allahu kullu al-ulumi siwa al illa al-hadith wa illa al-fiqh fi ad-din bọ́bá yẹlẹ yẹ qala Allah qala ar-rasul sallallahu alayhi wa sallam wal-fiqh fi ad-din àlàyé àwọn méjèèjì ntọ́lọ̀ ń wínú kuraani ni ẹgbàgbọ́ yẹn tá bíi ti wínú wa bíi ti àlẹ́ bisọ̀ sọ́lọ̀ ṣáfì ìmáàmù ṣáfì ní wà máa sì wà dáká wòsùwàsù ṣàyàtì kéwu ṣètọ́ni lè tó kù ṣètọ́ni náà má kéwu o bàbá tiẹ̀ máa gba àwọn àgbàlagbà máa ń gbé òkú aláti kéke pé àfáà ń ṣe tán nìyẹn kọ́lọ́hún tó bínú sí i tó nínú tó léwu tí ọ̀pọ̀lọpọ̀ tí a fẹ́ mọ̀ yàtọ̀ ẹ̀ mọ́ lónìí òun ni ká sá pé mo ní tíra lé tó wí bẹ́ẹ̀ a kò tíra wá níta wí inú tíra lọ́wọ́ àwọn tíra kí tíra pọ̀ eléyìí ṣe ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ adakọ̀ díẹ̀ fúnra wa ní sẹ́kọ́dà nù tẹ́lómi ọ̀mọ̀ ẹlòmíràn mọ̀ pé bíbélì lárúbáwá ń bẹ nà bíbélì tí wọ́n kọ́ nígbẹ̀ni tí wọ́n kọ́ lárúbáwá kọ́dà àwọn tó ní tẹ̀síìrù wàláhì làwọn wọn ń pe jẹ́ra kan ní asúnanul kọ̀wé fi tẹ̀síìrì asfáàrì ahadil kọ̀dìm bíbélì ní tu wọn ń kan ní alkanzul jẹlí fi tẹ̀síìrì ìnjì ẹ pé ta ló ṣe é william edi ọmọ lebanon william olùsèjìrà alkanzul jalil fi tafsiri al-injil níta fẹ́ fààyọ́ bí ni pé àyàn tíra láti rí kọ́ra tíra láti wé nínú àmì tíra rẹ̀ lé ntọ́lọ́wọ́ bí wá ní kí lọ́lọ́run ní kọ́ra bí wọ́n fi ibò kọ́ kọ́ra bí wọ́n ṣe kí ni bí wọ́n kọ́ ní ibò pé ntọ́lọ́run wí ni níta nẹ́bi wí ni kọ́ra bí wọ́n fi Yorùbá kọ́ kullu al-ulumi siwa al-Qur'ani mashghalatun illa al-haditha wa illa al-fiqha fi ad-dini uh, al-ilmu ma fihi qala haddathana wa ma siwa dhaka waswasu ash-shayatin kọ́lọ́ bá kó kọ́sọ̀ wa ń bi kéwé so uh, ẹ̀kẹta nínú tábù òrìrà alánàbí sàsọ́lẹ̀ rẹ̀ fún wọn ní pé kíni wa an utira qabla an ana ọlọ anabi ṣe pamela ṣe ọsọ asọlẹ rẹ fún mi pé bí n bá fẹ́ sùn o kí n máa yan kíni kí n máa kí n wítírù ìtumọ̀ eléyìí ni pé ìrun tá a máa kí gbẹ̀yìn lóru dojoojúmọ́ ayé wítírù là máa fi gbẹ̀yìn ìrun bẹ́yìn bá ti rí kóun fẹ́ sùn ọ̀fẹ́ tètè sùn ọ̀fẹ́ pẹ́ sùn gbogbo gbà téèyàn bá ti mọ̀ kóun fẹ́ sùn ohun tóun sì fẹ́ sùn yìí ó tó dìgbò ó tún dà sùn bá ìgbà wọn lèyàn tó máa kí kíni lèyàn tó máa kí ìrun wítírù ó lè wá rí bíi tàbú hòrera yìí ẹni ọba mà pé bóun bá ti sùn ọ̀dà ṣùgbà ànábì ni wọ́n ẹni bẹ́ẹ̀ kí wítìrì rẹ̀ ó tó fẹ̀gbẹ́ lélẹ̀ ẹni ọba mà pé alihamudulilayi bóun bá sùn òun ó ti lóru mọ́tì kí wítìrì rẹ̀ títí dìgbà tó fi fẹ́ sùn òun làbó hòrera wí wà ní ó ti rà kọ́bílá àná ìyẹn ní pé ohun téèyàn ó sùn tásùbà ó fi tó kò burú bẹ́ẹ̀ bá mà pé òun di lóru òun ó ọmọ kí wítìrì kẹ́ sùn bẹ́ẹ̀ yẹn bá ṣe mọ̀ pé ah, àfàìsùn ni kò di àṣùbà ah, bẹ́ẹ̀ yẹn bá ti kí ìṣe ayò rẹ̀ tán Islam ò lè ó kí wíìtì rẹ̀. dátàrí ah, eléyìí ká pe àkíyèsí bàbá wa nù àwẹ̀ àgbégbà òbí àbí tí àwọn ẹlòmíràn náà ń ṣe tí èsì nù àwẹ̀ káwa sálámù pàtàkì jùlọ tí ìbá ṣe nù àwẹ̀ kò sí nù súnà nàbí káwa sálámù àtàwọn mọ́sálásí pé ọ̀yẹ̀dá ní ẹ̀ wíìtì yìí pé ẹlòmíì òkú ní rántí kí lé má ẹkọ wọn kí wọn máa rántí kí ni èyí wò pé ká wá dá nǹkan ní ilẹ̀ tí ò sí nù ẹ̀sìn ìgbà tẹ́rì tí wọ́n máa kí nírú mákàrú mẹ̀dínà ni pé gba wọn bá yẹn náà fílà tó pọ̀ lẹ́yìn ṣáì pé àwọn èèyàn kí wọ́n lọ sùn ló kù eléyìí náà àṣìṣe kan ṣẹlẹ̀ tọ̀pọ̀lọpọ̀ bàbá wo sátáláìtì ká ti máa rí ẹ̀rí pé níjọ́ tó bá ti di pé àwẹ̀ kù mẹ́wàá táwọn náà máa bá wọn tún padà kírun kan ní òru ìjẹ́rìí wọn ó kí wítìrì lẹ́yìn asámú ẹni tí bá máa wo asámọ ẹni tí ọba wò kó wo tọdún yìí ẹrí bọ́ ti di àwọ̀ ẹkú mẹ́wàá nìyẹn kọ́dà àwọn náà ní kí ó jèrè lẹ́yìn asámọ torí pé wọ́n mọ̀ pé àwọn tó ń padà bọ̀ lóru àwọn ń bọ̀ wá kí irun mi ìgbà wọn wọ́n tó wá kí wítírù ní kúkúrú wítírù là á máa kí gbẹ̀yìn bàbá mọ̀ fẹ́ sùn lóhun tó pé ó di àṣùbà Allahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم àdúgbò fún ọlọ́run lè ti ọgbọ́ ìpínlẹ̀ ìdúró fún ọdún ọyá àti ní ọkẹ ọrùn àgbègbè ìbílẹ̀ náà ni ìyá wà yìí so àníjẹ́ kí ó kó tó bẹ̀ bẹ́ẹ̀ bí àwòkọ́ ti lọ so number one two wọ́n ní méjì péré àbí ní kí á fún àníyàn dà so láti dáhùn ṣùgbọ́n káàkó tó béèrè ọ̀kan bẹ́ẹ̀ Eh, ẹnìkan ló béèrè pé nípa azakat pé nìṣọ́ọ̀bù wo ni yàní ní ní yàní ní àwòkọ́ ta wà yìí nìṣọ́ọ̀bù wo ni eh, owó gbọ́dọ̀ tó kó tó di pé ẹ̀yàn azakat wọ́n gẹ́rẹ́ nǹkan bá ń ṣe àlàyé. alhamdulillah wa sallallahu wa sallam wa baraka ala muhammad wa ala alihi wa sahbihi ajma'in àti sọ́ńbì yìí ń gbà ka kitabu zakat. pé ní sọ́ọ̀bù zaka èsè ní máa sọ kalẹ̀ pé tọ́dún yìí tán ǹtẹ́ máa ǹtẹ́ sọ ni torí pé owó ni zaka ń bá a ṣe owó góòlù láyé lónìí iye tí wọ́n ń ta góòlù nígbà tá à ka báàbù àti bóyá bí oṣù mẹ́ta mẹ́rin sẹ́yìn iye rẹ̀ tí wọ́n ń tà mọ́ ní òní àti wá sọ̀nà tí kó wa náà ó kò lé sátì lọ wádìí pé góòlù gidi. tí wọn ò tí ì ṣe pé ìdúnwọ̀n ti rọ ń chéènì o torí agbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ bí wọ́n bá ti rọ góòlì ní chéènì owó góòlì nìkan kí goldsmith ọgbà yóò gbowó sẹ́rẹ̀ o mo rò pé àrùn yẹn yé góòlì tí wọ́n bá ti sọ di nǹkan kan iye tí wọ́n ń ta ni ò ìtàmì pé iye góòlì nù torí goldsmith náà ó ti fi owó sẹ́ẹ̀tì ẹ̀ náà kún àmọ́ bí yẹn bá lè wádìí lágbàáyé kọ́dà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ń sọ iye tí wọ́n ń ta góòlì góòlù tútù lójoojúmọ́ bẹ́ẹ̀ yẹn bá wádìí eléyìí òun àkóbèrè lọ́dọ̀ gbósìmí ti àdúgbò rẹ̀ náà ní Islam ò lè tó bá wọn gbogbo ibi tí yẹn bá lè gbìyànjú tó ń náà mà tó mo gbìyànjú àti wóòtọ́ lọ́dọ̀ ẹni tí ọrọ̀ pọ̀ mọ̀ bẹ́ẹ̀ yẹn bá ti wá mọ̀ gba ah, iye báyìí wọ́n ń ta góòlù kódà ò lè bí ẹni tí ò kéwú ó lè mọ̀ yín jọ lọ òun lè bọ̀ wò lórí nẹ́ẹ̀tì ó lè gbọ́n BBC gbogbo wọn ní pé yẹ báyìí wọ́n ta house gold lónìí yẹ báyìí wọ́n ta lọ́la bẹ́ẹ̀ bá ti wá ma, iye tí wọ́n ta gold ṣá ṣá ṣá break ẹ̀ down pé a ah, gíráàmù gold ẹyọ kan iye báyìí lọ́jẹ́ lónìí sórí bọ́ bá ti mọ iye gíráàmù ẹyọ kan ni wá multiply rẹ̀ by kíní eighty five kò nídìí àìsàn máa béèrè ibi ojúmọ́ fatiwa ẹ̀dá kan ìlú ìlú sọ́ọ̀mù èèyàn náà wọ́n dà fáyọ̀ fún rẹ̀ pé lónìí o gíráàmù góòlù kan o wọ́n ní five thousand ní lápèjúwe ní o bọ́bá jẹ́ five thousand ìtumọ̀ ẹni pé ní sọ́ọ̀bù lónìí ní five thousand times eighty five wọ́n sì lọ́dọ̀ la wọ́n ní a ah, góòlù tí wọ́n ó di twenty thousand ní sọ́ọ̀bù zàkó ó di kíni ẹ́ twenty thousand times eighty five ní kúkúrú mo ti rí nù ah, bẹ́ẹ̀ yẹn bá ti wá mọ eléyìí ìtọ́ abatí sẹ̀ríà pè ní nìsọ́bù zaka ìjọ téèyàn bá ti ní zaka wọ owó rẹ̀ sẹ̀ríà wá sí rọrùn débi pé bọ́ ọ bá ṣẹ̀ṣẹ̀ ní tí èsì kó ti pọ́nú kan gan zaka èsì dandan fún ọ ọ di bọ́ bá pé kí ni bí owó yìí bá pé ọdún kan tó lé àbí tó wà tó ti wà bọ́ bá tó ti dínkù tí ò tó nìsọ́bù mọ́ ọlọ́yọ̀ọ̀dà rẹ̀ so ó ti rọrùn tó nìyẹn ọ̀rọ̀ zaka rọrùn àwa ni ká bẹ lọ́run kí ọlọ́run ràn wá lọ́wọ́ lórí ìṣètọ́ ọkàn wa torúkọ náà ti sọ fún wa ní alukur'ani o aṣèitọ́nu ya'idukumul faqr ọlọ́ọ̀lẹ́ sùn ní ọmọ afẹ́ ìsinyìí létí pé a ọba jẹ́ wọn mọ̀ kó lówó náà yọ zàká ọkàn tó sì ní kéwé sùn ní aṣèitọ́nu ya'idukumul faqr ìgbà ní suratul Baqara bẹ̀ nípa báyìí nisọ́ọ̀bù zakat ní kúkúrú ònkàlùkù náà lè máa máa fúnra rẹ̀ ẹnu gbìyànjú tó gbìyànjú ni pé béèrè lónìí gíráàmù gold ẹ̀rọ kan ọlọ́run àwọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ dákun ìbéèrè tí a fẹ́ béèrè yìí àwọn hadith kan pẹ̀lú àwùjọ wa yìí la fẹ́ kí ẹ bá wa wò wò hadith yìí Ali lọ́gbà wa ó ní Ànábì sallallahu alaihi wasallam ipò ń pe kọ́ báwọn jẹun níjọ́ kan ìṣòwò àti àwọn fẹ́ wọlé àwọn rí fọ́tò Ànábì rí fọ́tò ṣùgbọ́n Ànábì sì ní kó wọn gbé kú ọ àdéhùn mi wà tán nípa Ànábì rí fọ́tò nínú wàlímọ̀ tó fẹ́ lọ ó sì padà kò sọ pé kà padà sílé yìí hadithi míì ti Ibn Mas'ud dínà pípé ó fẹ́ lọ síbi wàlímà kan ó sì rí tí wọ́n ya fọ́tò síbẹ̀ náà ó sì padà sílé lẹ́yìn náà atharu Abu Amr al-Imam al-Awza'i ó ní nánú la nahduru walimatan fi tablun wala mi'zaf ipa àwọn ibi tí wọ́n bá ti ń lùlù níbi wòlímà ibi tí wọ́n bá ti ń kọrin àní débẹ̀ irú àwùjọ wa yìí wòlímà wọ́n lùlù àwọn obìnrin wọn máa rọ́pọ̀ wọ́n máa jó wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀dá kò sí ẹni tó bá jó súnà sọ́lẹ̀tọ̀ kọ́ lọ àbí kọ́ lẹ́tọ̀ kọ́ lọ. ọlọ́run san ṣẹ́fà pátá ẹlẹ́sìn lálẹ́ wọ́n béèrè kí gbogbo ọ̀nà ilé ṣàǹfààní rẹ̀ ní àáfàá ni ẹ̀ tó béèrè náà ní kúkúrú àti sọ́ńbì náà rí ntí yóò sọmaráìsì gbogbo ntí wọn wí yẹn làwọn afa ń pè ní ṣùgbọ́n ìwàlímà ìdàfíhà mọ́nkàrò ká lọ wòlímà tí wọ́n ti ṣe nǹkan kan tí kìíní ntí ọlọ́run kọ mọ́nkàrò tọ́lọ̀ ní ká kọ́ àwọn ká kọ́ fáwọn èèyàn àwọn onímọ̀ ṣe àlàyé tó mẹ́ẹ̀ ara àwọn tó sọ lọ́pọ̀lọpọ̀ ní alimami ibn Qudama al-Maqdisi rahimahullah ta'ala ní kúkúrú òun ni pé kò síyè méje pé kí wọ́n pè yẹn sí wàlímà sunna nàbì ni kọ́dà àwọn kan ní dandan ni kéèyàn dáhùn bẹ́ẹ̀ yẹn bá pè yẹn pé dákun fẹ́ ṣe pàtàkì jùlọ wọ́n níta ń pè wàlímà nípìnlẹ̀ nù sẹ̀ríà òun ìyàwó wàlímà ìyàwó àmọ́ má yọ ọ̀sọ̀ àlẹ́ yìí náà gbogbo nǹkan mi náà tọ́ba ẹ̀ pé nǹkan dùnú mi àmọ́ ti ma bí dat náà sùn bẹ lórí ẹ̀gbẹ́ bá pè ọ́ sí wòlímà tí ọmọ ya rẹ̀ mùsùlùmí bá pè ọ́ kó o sẹ́kìnni kọ̀ dáhùn. èyí tí sheikh akọta yìí wá níwáyé làwọn onímọ̀ wá fa ìṣkáàlù ọ̀fẹ́ fa èrú dúkà ànábì ní a dáhùn. ibi tí wọ́n wòlímà tí mi sì fẹ́ lọ yìí ó dá mi lójú pé ntí ó báyìí ntí ó báyìí ntí ó báyìí wọ́n sì bẹ́ẹ̀ àpẹẹrẹ ni wọn mú wáyé àyìnbáyé nǹkan mi káwa náà fi ká fi nùrù lọ gbogbo ntó kójọ táwọn onímọ̀ abẹ báàbù táwọn onímọ̀ máa gbé sí ni pé kí ni wàláyé mu tí wọn ó ti ṣe mọ́ńkàwù bẹ wọn ó mutí ara mọ́ńkàwù wọn ó pelére ara mọ́ńkàwù gbogbo mọ́ńkàwù táwa náà mọ̀ pé ọlọ́run kọ ànábì kọ ọlọ́wọ́ ajẹ́ wọn ó gbé ìdájọ́ kalẹ̀ alimami bin kudama ni èyí tó wà akọrọ òun ni pé bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé bóun bá lọ irú wàlímà báyìí òun dáhùn ìpè tá nẹ́bi ní kí kásìkìnì ká da ẹni tí ọba pé yẹn wájibul amri bil ma'ruf wan nahyu anil munkar òun ó sì tún rí sí mẹ ajẹ́kó firi lọ́nà méjèèjì kò sínú pa nẹ́bi ní bí a bá pè ọ sí wàlímà ọ̀dáhùn ọ̀dáhùn ọ̀dáhùn kò sí wá torí yín gba ah, wàlímà mọ̀kú wá tí wọ́n fẹ́ wọn máa ṣe. man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa illam yastati' fa bilisani fa illam yastati' fa bi. alimami ibn Qudama lélẹ́yìn lọ dájú. bàbá sì wàhálì tí ọ̀fara tọ́fi tọ́fi di eléyìí múlẹ̀ nínú àdìgbà anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. anábì ní alladhi yukhalitu an-nasa wa yasbiru ala adhahum khayrun min alladhi ya'tazilu anabi lẹni o lóore nù mùsùlùmí mùsùlùmí tó rí i pé àwọn eléyìí tó wọn kò yé wọn èdè ò yé wọn àwọn ọ̀pọ̀ kan yé àmọ́ wá torí ẹ̀ isolate ara ẹ̀ ń wá ń ṣe kí ni hadithun sahih ń mix mọ́ wọn ń ṣe wájibu al-amru bil ma'ruf wa nahy nǹkan wa yasbiru ala àgà kọ́dà wọn máa fara ní ara fara ní tó kéré jù níbi àwọn máa ti ń bọ̀ àwọn salamu aleykum nísìnyí wọ́n pè é wọ̀dà yìí nísìnyí wọ́n pè é kíní yìí ìnira èyí tó kéré jù nù bí wọn bá da omi sẹlómi làgbà ànábi ní bẹyẹn bá wà lè rọjú gbogbo eléyìí wọn tí ọ̀rọ̀ isolate ara ti mix ma wọn ti tún wọn ṣe àdéhùn tó lẹ́sẹ̀ lẹ̀ ní anábìlẹ̀ yóò dáa ju kéèyàn ó ṣe kéèyàn kọ́ wá kọ́ fà sẹ́yìn kò fi wọ́n lẹ̀ pé bọ́rọ̀ yín bá dá sí ná ẹ bàrà yín lẹ̀ ní alimami Ibn Qudama ntọ́ wù yìí bàbá wọ àdéhùn yìí náà ó ṣe kéèyàn ó kì í lẹ́yìn àmọ́ nǹkan kan táwa pàkíyèsí wa sí bíi ni pé ká má gbàgbé pàdé ìdánábì ni man ra'a minkum munkaran falyughayyiruhu biyadihi fa illam yastati' fa bi lisani fa illam yastati' fa bi qalbi. bẹ́ẹ̀yàn bá wà ń kó pé ta ló kó kíní síta ń bẹ̀ ń bẹ́ẹ̀yàn bá wà ń kó rẹ̀ àbúrò rẹ̀ ní í ṣèyàwó ẹni tí ó wà á bá lọ́la tí ó ní ọkọ recommendation ń wá sí fún ọ ní kó mọ́ ìyá dìyí nù. a ṣé kíní lámẹ́ òun náà ló pe eléré ọyẹ lọ́ba ń pè wá kí n tó dijú kí n tó yà ngbọdọ bátẹ́ǹtì ń bì iná èyàn gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ àdìjà nẹ́bí kì í ṣe pé ìyáàdì ni pé bí ẹ bá tó wá jẹ gómìnà àbọ̀ jẹ ọjọ́ ọlọ́pàá ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo agbára tó o bá ní ẹni tí ó wàá bọ tí ó béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bọ́ bá pàṣẹ fún yọ pọ̀ àmọ́ bá a bá wá nílò àwọn agbára báyìí ànábì ní fàbílì sáà nìyí káwá débẹ̀ káwá rẹ̀ǹtì àwọn ọmọ pé wọ́n yẹ máa dàga wọn rú káwọn náà wá dìde pé àwọn onídàga wa rú ni àwa máa gbàdá máa sára ẹni Islam kọ wa báwọn bẹ́ẹ̀ yẹn ní authority ọkú kẹ́ni fàbí fàbí lè sáàmì bẹ́ẹ̀ yẹn bá mọ̀ bẹ́ẹ̀ yẹn bá mọ̀ kí bóun bá sì lọ bí eléyìí náà a òun ò lè sọ̀rọ̀ ńbẹ́ wọn tiẹ̀ níjó wọn sọ̀kọ̀ lágbára kẹ́ni lè sá ọwọ́ akó kẹ́ni fàbí fábì kọ́líbì yìí wá kóríṣiríṣi ọ̀nà ànábì ní kò ṣe kí ni kò ọ̀fọ̀kàn rẹ ṣe kí ni ọ̀fọ̀kàn rẹ kọ́ kọ́dà ẹni tó mọ̀ pé lámàyín a bá a ti súnra mara wa tó bí mọ̀lẹ́bí tó ọ̀wá lápẹ̀júwe ọ̀wá débẹ̀ tọ̀ ẹgbà owó ọmọ ni ah, ẹ jókòó a ah, ẹ̀yìn lè jókòó a padà máa sọ ọ̀sẹ̀ kínní ara àbẹ̀kọ́líbì nù gbogbo ẹ̀ làwọn onímọ̀ sálàyé. kòlá sọ́tòlù kọ́ òlè ni pé bẹ́ẹ̀ yẹn bá lè ṣe méjèèjì pọ̀ eléyìí wọ́n pè ní àjámọ́ àwòlà àmà àmkàlà á dá wọn lóhùn wàlímà tí wọ́n pè wá gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tá a nàbì ní ká ṣe á sì ṣe àmúrú bil ma'rufi wan nahyu èyí ń lọ dáa jù kama qarrarahu al-ulama àlámúrú ẹ ká pàṣẹ fáwọn èèyàn pé ẹ dáadáa wan nahyu anil munkar ká sì wọ́n ń ṣe ń bẹ̀ tí ọ̀dà ká fún wọn pé kí kọ̀dà bẹ́ẹ̀ yẹn bá lè ṣe méjèèjì lè pọ̀ òun lọ dáa jù gẹ́gẹ́ báwọn onímọ̀ ṣe ọ̀rọ̀ rẹ̀ ara ń tí ó tún yẹ káwé ń bì ní pé bẹ́ẹ̀ yẹn bá wá lọ rú olímọ̀ báyìí àbúrò òde báyìí kọ̀ lágbára àti ṣe nǹkan àrùn pẹ̀lú ọwọ́ àbí kọ̀ lágbára àti ṣe nǹkan àrùn pẹ̀lú ẹnu kódò tó lówó lágbára àti ṣe nǹkan pẹ̀lú ọkàn náà ànábì ti wí irú ẹ̀hún jẹ́ anabi inú riwaya kan ní wàlẹ́yìísà báàdà min khardali min iman kúrò ẹni bí ọ̀yẹ́ imani rẹ̀ wò anabi ní imani tó kù fẹ́ ni náà kò ju bí ọmọ bíbó làwọn àgbàlagbà máa tu ọmọ náà gún àhà nígbèyàn bá wa lágbára ọ̀ lọ́fọ́rìtì ọ̀ lẹ́nu ọ̀ tún lè fọkàn kọ́ kò sì sí ní jẹ́ bẹ́ẹ̀ nìfà kù lódì o ìtumọ̀ ẹ̀ nù níjọ́ yẹn bá ti di pé kò sí mẹ́tẹ̀ẹ̀ta ni ó di mọ̀nà fi dì nù pé èmi náà ọ̀tọ̀ ọ̀tọ̀ ní tèmi bìlíìfù nù àmọ́ màá ṣe nǹkan míì tí wọ́n rò pé mo fara mọ́ ìtẹ̀ ìṣe yìí náà nífà kò gbé nù o inú tó sì burú jù kí mùsùlùmí gbọdọ̀ bẹ́ lọ́nkọ́lọ́nkọ́ fọ̀ mọ́ ń bẹ́ẹ̀ òun ní kéèyàn jẹ́ kí ni kọjá mọ̀nà fi dì níparí nínú ọlọ́run sáfà lẹ́sàn dáadáa pẹ̀lú béèrè tí wọ́n béèrè nínú tọ́pọ̀lọpọ̀ ń kó sí láwùjọ wa yìí aya alukurani karim kan tó sọ nǹkan kan fún wa tá a gbọ́dọ̀ máa wo bá a bá lò dé ẹlòmíì ó pè mí ọmọ pé wọn sì nǹkan báyìí bẹ́ẹ̀ mo débẹ̀ ní ni mo bá wa ní bá mà ní ìbá ti wá nígbà wọn ti bẹ̀rẹ̀ rẹ̀ nínú ẹ̀gbọ́n tí kurani wí an idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha fala takudu ma'ahum hatta yakubu fi hadithi lọ́yọ̀ kọ́ra àbí tó ọba mọ̀ pé wọ́n ṣe bàjẹ́ ńbẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ àṣẹ ni ọlọ́run ní kíni fada takudu ma'ahum ọgbọ́dọ̀ tó dòkó mọ́ o ọlọ́run wa sọ pabambari ẹ̀ pé bẹ́ẹ̀ bá wá dòkó innakum idan mithluhum wọ́n pẹ̀lú wọn bí bákan náà lọ́dọ̀ ọlọ́run àyìn mọ bámọ̀ ìbá ti wá sóòsì ti mọ̀ fàlà takọ̀ ìlú màáhùn bẹ́ẹ̀ ọba dìde kùránì ní ìnàkùn ìdán mẹ́sìlógún kọ́lọ́wọ́ sànù torí pé inú ta ti rí ni pé ẹlòmíì ó jòkó lórí tébù kan náà báyìí wọ́n sáfù òun ní mínírààsì wọ́n sì máa sáfù ẹnìkan lọ́tì wọ́n máa wá ká agbádá tiẹ̀ pé kọ́ mọ́ ìgbóhùn ọtí àbí bá bá fẹ́ ya fótó wọ́n máa yàgò ọtí gbé ńbẹ́ wájú rẹ̀ mùsùlùmí fàlà takọ̀ ẹ̀dọ́ máa ẹ̀ tí ọba rẹ̀spẹ̀tì rẹ débi pé ọmọ pé yẹ mutí ni wọ́n á ń sáàfù ẹnìkan lọ́tí lórí tébù tí wọ́n náà wà fàlà takọ̀ ẹ̀dọ́ máa ń nù ìnákùn ìdán mẹ́tìlógún wàlláhu alam wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.